خالص لله حنيفا ولم يك من المشركين لين تطيع الأستاذ ابن الإسلام أبو الصفية سعد الإمام الصابوني الأثري في الله جبا ولغة يميوان tí mo máa bá wa dájú ní gbogbo ọjọ́ Tuesday àtàlátà ní dèdè agogo mẹ́kànlá sí di agogo mẹ́kànlá àbọ̀ bákan náà ní gbogbo ọjọ́ Thursday ní dèdè agogo méjìlá àbọ̀ títí di aago kan ní ìkànnì Oya FM ninety five point one ní ìlú Ìlọrin. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله تعالى وبركاته أنت لقوا وما يا مسلمين أكون به إلي نيتوا الحنفية الصامحة يتي أما تسواج به فلي يندلون الله سبحانه وتعالى ní ọjọ́ tọ́sí tó lọ ọjọ́ àlàmísì a sọ̀rọ̀ nípa ní pẹ̀lú tawassul ìyẹn ní ètò tó jẹ́ títọ́jọ́ àlàmísì lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba subhanahu ta'ala so a máa tẹ̀síwájú níbi nítorí pẹ̀lú àwọn aburú èyí tí ẹ bọ ìṣòro pẹ̀lú ọlọ́run ọba subhanahu ta'ala ti máa ń kó bá àwùjọ mùsùlùmí. àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí òun náà ni alhaji ahmed saro wọ́n ní alhaji ahmed saro ládùbà wọ́n ní màmá àwọn alhaji arọ́bíyàtú àdílé ọlọ́run bọba àlekẹ́ ọlá kó bá kẹ́ wọn kó bá fi orí jì wọn àti gbogbo àwọn tó ń jẹ́ òkú wọn yányá àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ àmín. gẹ́gẹ́ bí a ti sọ síwájú ní abára sọ̀rọ̀ ń parí náà ni àwọn ewu àbúrò sheik ewu àwọn ìnira wàhálà fìtínà èyí tí ìṣòro ń pọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ti máa ń kó bá ọmọnìyàn ọlọ́run bọba alikiola ìgbà tí ń ròyìn nípa tí ń ròyìn àwọn mòmìnì tí ń ròyìn wọn tí ń ròyìn wọn pẹ̀lú pé wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bọba alikiola ní àwọn billahi minash shaitonir ní àwọn wàlàm yalbisu imanahum bizulmin pẹ́kun wọn ro ìmánì wọn wọn àjòrò papọ̀ mọ́ nítorí pé ní ẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba wọn àjẹkóró papọ̀ mọ́ orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́run ni ùlá ìkàlà umul am ọlọ́run ni máa ti pọ̀ tó nì la umul am nu ìfọ̀kànbalẹ̀ ọmọ jẹ́ tiwọn wahum muhtadun bákan náà wọ́n sì máa jẹ́ ẹni mọ̀nà nínú àyà yìí tàbá wọ àyà yìí dáadáa á rí pé ọlọ́run ọba wà njó yẹ wáyé pé gbogbo àmùmíní tí wọ́n jẹ́ kí àkídà wọn kó rò papọ̀ mẹ́ẹ̀bọ ìmánì wọn rò papọ̀ mẹ́ẹ̀bọ tàwíìdì wọn rò papọ̀ mẹ́ẹ̀bọ lọ́ni wú àwọn yẹn la umul amnu wọ́n ní ìfọ̀kànbalẹ̀ subhanallah ọlọ́ni wùlá ìkàlà umul amnu wa hum muhtadun ọlọ́ni bákan náà àwọn àwọn tó máa jẹ́ ẹni ìfọ̀kànbalẹ̀ àyà yìí ìgbà tó sọ̀kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàhábà ní Muhammad sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ sí wò pé eh kí ni ìtumọ̀ àyà yìí èwo nínú àwọn èwo nínú àwọn ni ò kí ń ṣe àbùsí rárá tó ní táwọn gbọ́yé ń bẹ̀ àbùsí làwọn wọ́n ń gbọ́yé mẹ́fẹ́ báyìí ọlọ́run alladhina amanu wa lam yalbisu imanahum bizulmin àwọn tí wọ́n jẹ́ kí ìmánì wọn rò papọ̀ mọ́ tí wọ́n pè ní àbòsí wọ́n sọ pé èwo nínú wa ni èyí sàbòsí ewu nínú wa ni ó sábò sí wọ́n bẹ̀rẹ̀ sí ní dira wọn kí ní ẹ̀ka àwọn láyà wọn lọ sọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam àníbi wọn sọ fún pé a ẹ gbọ́rọ̀ ẹbú dáadáa ni Luqman al-Hakim ti sọ pé nígbà tí ń sọ mọ́ ọmọ rẹ̀ ti sọ fún ọmọ pé la tushrik máa ṣe orogún pẹ̀lú ọlọ́run ọba o ti pé inna ash-shirka la dhulmun azim yìí ṣe orogún pẹ̀lú ọlọ́run ọba àbòsí kan tó tú ibùháyà eléyìí a máa rí pé gbogbo ẹni tó bá ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ gẹ́gẹ́ bí àyàtà kà fúnra wa yìí èyí ó ní láti ṣèké ni èyí ó ní láti jìnnà sí tí wọ́n ń pè ní ìṣerogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala a ti ń kà nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń fi ń ṣerogún pẹ̀lú ọlọ́run ọba bọ́tà àníjókòó súwa láti tún lè mú àwọn àpèjúwe wá lérí rẹ̀ nínú àwọn ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ẹbọ kó gbà pé kinní kan yóò máa sọ ọ́ kọ gbà pé kinní kan yóò máa sọ ọ gbogbo mùsùlùmí tó bá ti wá gbà pé kinní kan máa sọ wọn lápòjúwe bá pààrọ̀ kan ni àbúkà kan náà fún ni àbí gbẹ́rẹ́ kan náà fún ni àbọ̀sẹ̀ kan náà ní kọ́ máa fi wẹ̀ ni fún mọ́dárí kan ó sì ti gbà pọ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ọlọ́run ní ìwọ ni báwọn ní ìtí ń jẹ́ àlámù ìtí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ yọ yọ kú lọ́wọ́ rẹ̀ tó kókó ti kúrò ní mọ́mìnì bàtọ́nà fẹ́ wọ́n àwọn mọ̀mìnì ní wọ́n mọ̀ ní kíni wọ́n mọ̀ ní àlámù wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ó tó gbogbo tí wọ́n ń bèèrè ìfọ̀pẹ́lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọbọ̀lọ̀ jìnnà sí ní tí wọ́n ń pè ní ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn ẹbọ tẹ́sí pé àwọn èèyàn tó ń ṣe táwọn èèyàn tí wọ́n tapadà subhanallah tí wọ́n tapadà sí òun náà ni kéèyàn máa lọ ibi ẹbọ à ń lọ bí sàárè kó máa pé òkú tó wà ní sàárè kó máa pò sàárè àwọn àfáà kan subhanallah ìmọ̀ ọkùnrin sàárè àwọn afá máa lọ bẹ àwọn ẹ pé àwọn afá o ẹ̀rọ ẹ̀dàpọ̀ ẹ̀sánú mi ẹ̀mọ́jẹ kẹ́yìn wá ẹ̀mọ́jẹ kẹ́yìn ẹ̀mọ́jẹ kó burú fún mi ẹ bá ń tó ẹyin mi wọ́n láti àmọ́ ẹni tó jọmọ afá ni àbójú ìjọba àwọn ọmọ orílẹ̀ afá náà ni àbá àwọn ọmọ ẹ̀kọ́ wà afá ni so ìmọ̀ ọkùnrin sàárè eléyìí tí ìdí pé yẹn lọ sàdúrà fún bí àwọn sàárè lẹ́yìn lọ síbi tẹ́ mùsùlùmí yẹn lọ sàdúrà fún wọn bá níbi ṣe kọ́ wa pẹ́pẹ́ wọn lọ bí àwọn sàárè kan wà débẹ̀ ọmọ sàdúrà ọmọ fọ́ bu ìpẹ́ rẹ̀ ọmọ rárá eléyìí ẹ bọ́ ní pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo eléyìí wá ní kì í jẹ́ kéèyàn ní ìfọ̀kànbalẹ̀ ni bákan náà wọn ni máa ń fa ìsìnà fún yàn yóò gbéyàn kúrò ní ojú ọ̀nà tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba balikẹ́ọ́lá ń sọ fún wa káfíńtì tún lè fi mọ àwọn ewu tí ẹ tí ó kó bá ẹwu tí máa ń ṣe ẹbọ pẹ̀lú ọba subhanahu ta'ala ọlọ́run ọba balikẹ́ọ́lá ń sọ fún wa nínú àyà yìí àwọn bẹ̀rẹ̀ láàrin ṣe ìtọ́nà jù ọlọ́ ni sanulqi fi qulubi alladhina kafaru ar-ru'ba bima ashraku billahi ma lam yunazzil bihi sultana wa ma'wahum an-nar wa bi'sa mathwa adh-dhalimin ọlọ́ ni àwọn ọlọ́wọ́ bá á jù sínú ọkàn alladhina kafaru àwọn tí wọ́n ṣe kẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá àwọn tí wọ́n ń ṣe orogún pẹ̀lú àwọn ọlọ́ọ̀ba àwọn tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú àwọn ọlọ́ọ̀ba àwọn tí wọ́n ń gbé ẹ̀tọ́ àwọn ọlọ́ọ̀ba fún nǹkan míì á ju ti ń jẹ́ ìbẹ̀rù á sọ sínú ẹ̀mí wọn bí máa aṣọ̀kù báwo ya ìgbà òtà yìí ó pé nítorí pé wọ́n ṣe orogún pẹ̀lú àwọn ọlọ́ọ̀ba mẹ́lẹ̀m yunazil bihi sultana tó pé ọlọ́wọ́n ọba tí wọ́n fún agbára lé pé kódà ó wà nù tíra báyìí láti rí pé a tún lè ṣe kí ni a fi lè máa fi lè náà a lè máa pẹ bàbá tí ń pè ọlọ́run bá lè máa pẹ nìyí náà bàbá tí ń sin ọlọ́run bá lè máa sin nǹkan yìí náà ọlọ́run ní á ju ìbẹ̀rù gbójó sínú ọkàn àwọn tó jẹ́ pé wọ́n ṣe kí ni àwọn tó ń jẹ́ ẹlẹ́bọ pẹ̀lú àwọn ọlọ́run ni wọ́n ní wọ́n bí sọ mọ́tòwá zọ̀ọ̀lìmí ọlọ́run ní kéèyàn wá padà síbi àá kí èèyàn mùsùlùmí kọ́ wá jẹ́ pé yóò padà wá rí pé yín tó padà jẹ́ àtúbọ̀tán rẹ̀ ni pé yóò wá padà síbi wípé yóò wọnú ná iná náà wà padà wá jẹ́ ibùdé sí rẹ̀ á ò lè burú púpọ̀ ọlọ́run àwọn onímọ̀ ní àzọ́ọ̀lìmí náà yà ìgbìmọ̀ náà àlùmọ̀ṣẹ̀kùn àwọn tó jẹ́ ẹlẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ó ti sọ pé mùsùlùmí tó bá ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ tó bá ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ ọ̀nà tó fi lè rí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni pé kò dì máa ń tán pè ní at-tawhid kò dì máa ń tán pè ní at-tawhid ẹ wo kò sí nínú àwọn tí wọ́n ń ṣe oògùn dáadáa wọ́n fi múlẹ̀ yìí pé tí wọ́n ń ṣe dẹ́gidi tààrà káàkiri káàkiri wọ́n fi múlẹ̀ pé kò sí ni tó o bá fi lè ṣe ẹyọ kan lónìí báyìí tó bá tó gbọ́ pẹ̀lú omi bá tún ṣe kí ni ó tún wà níbì kan ó ṣe kí ni ó tún máa ṣe kí ni ó tún máa wá káàkiri pé yàmú fẹ́lẹ̀ orí ẹ̀yìn náà kó tó fún mi kó tó fún mi ní ìtọ́ báyìí ògùn èyí tó lógún bówó èyí tó tólówó bí ìmọ̀ èyí tó tó ní mímọ̀ bí èyí ó sì máa lo ayé lọ́nu nì àwọn àfáàsó ní àwọn máa fẹ́ sọ́yìn lára kí ni jìnà sí tán pè ní orogún pẹ̀lú ọlọ́run bá kọ́ wá sí ni kò sí tí ó fà á títí ń gbẹ́ fi ń dàmú káàkiri títí tó ń lọ ọ̀dọ́ lómi tó wà lóko ni àti tó wà níbo mi náà ni ẹlòmí ò travel ẹni jà gan kò sí tó fà ju wípé ọfẹ́ kóun ní fọkàbalẹ̀ pé agbára ayé kankan ò lè káwọn mọ́ ẹlòmí àgbẹ̀pọ̀ta ìtìwá kìnnà ni eléyìí wallahi ọlọ́run ló ní ìsọ ọlọ́run ọba ló ní ìsọ mùsùlùmí bọ́lọ̀ máa darí ọkàn ara rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn onímọ̀ wọ́n ní pé man khafa Allaha ẹni yóò ti máa ń bẹ̀rù ọlọ́run ọba tí máa ń páyà ọlọ́run ọba yakhafuhu yakhafuhu kullu shay yakhafuhu kullu shay gbogbo nǹkan bẹ̀rù rẹ̀ ẹni tó bá ti ń pẹ́ ọlọ́run ọba yà kọ́ọ̀fù hu kullu shay àwọn kọ́ọ̀fà hu kullu shay mọ̀n kọ́ọ̀fà lọ́ha kọ́ọ̀fà hu kullu shay gbogbo tí wọ́n ti ń bẹ́ ọlọ́run ọba gbogbo nǹkan náà bẹ̀rù rẹ̀ ọmọ ìyà kọ́ọ̀fù ghayra Allah ẹni tó wá ń bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba kọ́ọ̀fà min kulli shay ọ̀gbọ̀n kọ́ọ̀fà ghayra Allah kọ́ọ̀fà min kulli shay gbogbo nǹkan náà máa dẹ́rù bá lóbi tó fi pé ẹni tí ó bá ní tàwhídì kò lè ní fọkànbalẹ̀ ilé nínú àwọn ewu aburú tí ń ni kò lè ní fọkànbalẹ̀ ẹwu nínú àwọn àdámọ́tọ́rọ̀ ń dásáyé tí èèyàn bá ti lè fi èkúté sínú lé tọ́wọ́ pé èèyàn bá pa báyà àkúté ló mú tí èèyàn sì jáde lọ tí èèyàn lọ bí ọwọ́ wọlé yẹn bí oṣù kan àbọ̀sẹ̀ mẹ́ta jùlọ àbí báwọn bàtẹ́ ìwà padà fi padà sínú lé yẹn nínú tó pé nínú ìfọ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ tá a ti dá ayé èkúté yẹn yọ yọ̀dín tó bá yọ̀dín yọ padà di èsì tí ọdẹ ni yóò di àwọn ẹni kọ́nẹ́rà wọn ibi tó ti máa rí gbogbo àwọn bí ojú wíńdò wọn fẹ́ àwọn náà máa gbìyànjú àti jáde bọ ẹni tó rẹ́sí pé kò bá gbé ara ọlọ́run ọba ṣùgbọ́n tààlà tó ti fi ẹ̀mí rẹ̀ síbi pé ẹnìkan ó ṣe mí wọ́n dẹ́mi ẹ̀mí lógbòdò wọ́n kó pa wọn bá wọn wọ́n ní gòkè subhanallah ẹni tó bá ti gbélé ilé ah, ni àfáà ẹ̀rí tí mo rí ẹ̀rọ gbà míì tọ̀hún náà wà bí dábàá bí wọlé sẹ́yìn ni àá ah, àti mọ́tàbọ̀ ṣe sí ah, àwọn fẹ́ pọ́ ni <laughs> òsì ni wọ́n fẹ́ da òṣìṣẹ́ rábọ́dá nù yóò tún fi yíò náà ṣèké yóò fi dẹ́rù bá akẹ́kọ̀ọ́ kìnnìkú ìgbà lè jẹun wọ́n á sún náà wọ́n jàmáà ń dáwọ́ mọ̀ ni pé tó bá jẹ́ sí pé a bá tẹ̀ wá ní pé wọ́n tẹ̀ wá pé ó a rí pé èèyàn wà nínú pọ́blẹ́mù bẹ́ẹ̀ tí kìnnìyàn òye tí ó kó dàrú bá a sọ ọlọ́run bá fi lọ́kàn balẹ̀ ni wọ́n ti fún láwọn tọ́ ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe tó wáyé tó wá tó wáyé yẹn pé a eléyìí àdáfúnmọ́lá tó eléyìí akẹ́tọ̀ọ́ kan rẹ balẹ̀ lọ mú ọwọ́ kó ṣe kíni kọ gbá kíní kọ lọ́dàánù tó ẹlòmíì tún jẹlẹ bọ́ látara àwọn nǹkan tó pé àdámọ́ èyí ètò bọ́lọ̀ ṣe ṣe ayé ni subhanahu wa ta'ala pé nínú àwọn tí ẹbọ máa tí ẹbọ máa ń kó báyàn ìṣòro púpọ̀ lọ́wọ́ ọba tí máa ń kó báyàn ìgbé ẹ̀tọ́ lọ́wọ́ bá fún nǹkan míì tí máa ń kó báyàn wàláì kéjékéyàn ní ìfọ̀kànbalẹ̀ kò kí ń jẹ́ kí n ní fọ̀kọ̀ yìí mo ní ilà ìlú ọkọ̀ ní balẹ̀ ẹlòmíì wọ́n sì ní gbẹ́rẹ́ gbogbo ọrùn tó kó ti jẹ nǹkan kan lójú oorun subhanallah pẹ́pẹ́ ń gbà mí gan ọlọ́run máa ń máa yọkàn fún ọlọ́run jẹjẹ wọ́n náà ń gbà mí ó kàn lálàá pé mo jẹ iṣu àti ẹyin subhanallah tó wá sì bí lọ́sẹ̀ gangan ní ojú pàtàkì àwọn ní ojú kò ní tàwọn lójú kò sí rẹ wallahi alazim kò sí ní tídáwà yìí fún bí pé bá ṣe yọ ara wa bá ṣe yọ ara wa kúrò níbi ìṣòro nípa lọ́rọ̀ ọba nínú àwọn ewu tí ẹbọ tó máa ń kó bàlú mọ̀ òun náà ni pé ó máa ń yàyàn ó máa ń pín àlùmọ̀ mọ̀ yẹlẹyẹlẹ ni kò kí ń jẹ́ kí ohun mùsùlùmí ohun àlùmọ̀ mọ̀ kò ń jẹ́ kó dọ̀kan torí pé kí ni tí àwọn akọ́bá ti ń sọ pé kí ni ẹbọ ni ẹ jìnnà sí i àwọn kó sọ pé a ah, kò ṣe kankan jẹ wọ́n dá àwọn alùsùn náà lóhun kókó wọ ni. tọ́lá tó ń pè kò ní òní di oògùn subhanallah òní di paró kó tó ìfọ́ ọlọ́run ọba àwọn àtọ́wà níbi ń bẹ àtọ́wà ní muhammad sọlá ń bẹ kí wọ́n bá jí láàárọ̀ subhanallah àgbà òṣùpá tọ́lá pé la ilaha illallah wahdahu tó bá fi lè wí mẹ́wàá nígbà tó bá ráyè ọwọ́ aráyè dáadáa oṣogọ́rùn subhanallah ó tún di ìwọlé ó tún gbẹ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó tún wílì náà ní ìrọ̀lẹ́ ní ẹ̀mẹ̀wá àbí nígbà hundred times subhanallah àní muhammad sallallahu alaihi wa sallam ó di ìwà pé gbogbo tí ń jẹ́ ìsọ̀rọ̀ ọba yóò ti jẹ́ ti jẹ́ ó tún wá fi kún àwọn màáwìlátàn ó fi kún kúlà oṣù rọ̀bì falaki kúlà nọ́ọ̀sì wọlọ ayọ́ta kò sí yìí ó fi kún ó gbogbo ó nídìíkọ́ ẹ̀sẹ̀ máa lọ bí kíkà àkíkọ́ tó náà wà sọ̀rọ̀ ọ̀ba ó nídìíkọ́ kí gbogbo gbẹ́rẹ́ sí oyún gangan ìrìn olójú tì ní mùsùlùmí ti jáde a rí gbogbo ọ̀run rẹ̀ gbogbo gbẹ́rẹ́ gbogbo ọ̀run rẹ̀ ojú òtí wọ́n ni bẹ́tẹ́ pé àwọn tó jẹ́ ogun kẹlẹ́ àbí ogun ni àwọn bẹ́tẹ́ pé wọ́n kà ṣé tó ń sọ náà ni wọ́n sallallahu alaihi wasallam wallahi mujarrad sahih nta tẹ́sì tá a di kó bó ṣe rí ni ó kọ̀ kúkú mùsùlùmí kan wá gbára lọ́wọ́ ọba ìkọ́ darí ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba tán ṣe pé báwo ṣe wọ́n sọ yìí ẹlòmínà rẹ̀ àbá dágbé dábọ̀ ṣe àwọn kíni àwọn kíni ìsọ́ mọ́tàrí kẹ́ àbọ̀ ṣe àwọn eléyìí ó pọ̀ o wọ́n máa rí i pín àdìsá ní Muhammad àwọn ìtàn Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ wa láwọn àbíkárù àwọn àyà kò wá sọ kọ́ wa tálífi ṣe ìsọ́ ó máa rí pé ah, ó mọ̀ rí sí nǹkan kékeré ògùn sì jọ lójú lákùn sẹ́yìn ọ̀ràn mùsùlùmí ìlú ọ̀ràn ìjọba wọn ògùn jọ lójú àtàwọn anábìsẹ̀ tẹ́ńbẹ́ lójú ẹ̀ ọjọ́ nǹkan lójú ẹ̀ sí pé àhànífíà tó sàmùhà ẹ̀sìn tó jẹ́ kìkì dá ìrọ̀rùn wàlúwà ìkòsí tí ń pè wá sí pé bóòlù láti lọ bá ọlọ́run ọba fẹ́ tọ́sí pé á lọ bọ́lọ̀ so a ẹnu ò ní kó o báyìí kí wọ́n ti ń kí ẹlé ẹlé ẹnìkan máa kí ẹnìkan máa ké ẹ̀dẹ̀. náà nínú àwọn ìran ẹbọ táwọn èèyàn tó máa ń ṣe kódà nínú ọmọ bọ́ọ̀nà yìí subhanallah àwọn èèyàn tó ń ṣe nìkan wọ́n jáde lọ wọ́n mọ̀ láwọn lọ́bì kan wọ́n lọ kú ọ̀kan ní nínú àfa nínú débẹ̀ subhanallah wallahi alazim tábà sọ̀rọ̀ ọ̀rọ̀ fún wa tó pèsè lábùdọ́lá fẹ́ràn níbi lára dẹ́sẹ̀ o àbí wọ́n ní pé ní ìdí àpẹ́ kan pé àyẹ̀kẹ́ bẹ́ẹ̀ àwọn àfáwà kan tẹ̀lẹ̀ subhanallah wàlọ́ ìlà àdúrà rẹ̀ tara tàbá ní tara wa tàbá ṣe ìsìláàmù tọ́lọ̀ tàbá ṣàlàyé ìsìláàmù tọ́lọ̀ tẹ̀lá nílé fúnra wa kò sí àyè kankan tẹ́yìn lè lọ tọ́lọ̀ wà lùbáríkà ń bẹ́ tọ́lọ̀ wà lùbáríkà ń bẹ́ lẹ́yìn kọ́ lọ sí maka torí àní muhammad sallallahu alaihi alkwani tọ́lọ̀ tẹ̀lá ní muhammad sallallahu alaihi wasallam ó jọ iye wa yí pé maka àyàlùbáríkà ni ọlọ́run sí ayatun bayyinatun maqam ibrahim ọlọ́run ni ọlọ́run sọ àyè yẹn lálẹ́ bí bẹ́ẹ̀ kàtàmbá ọkà ọlọ́run ní mẹ́kà ní ààyè tó jẹ́ ààyè àlùbáríkà ni ẹ̀rọ bákan náà bàtọ́ wọn tó ń sọ Jerusalem náà bẹ́tù mọ́kìlìsì ọlọ́run ní alẹ́bí bárọ́kínà haúláwù ọlọ́run ní àfàlùbáríkà ti gbogbo ẹgbẹ́ rẹ̀ ẹ̀wọ̀ Madina àní Muhammad sallallahu alaihi ọjọ́ ìwà pé ààyè àlùbáríkà ni fún mùsùlùmí tó wá ń sọ ẹ̀sìn rẹ̀ wallahi kò bẹ́ẹ̀ sin náà bá ń bẹ̀. bákan náà ní lọ sí kíni lọ sí madina subhanallah ayalbarka ni lọ sí jerusalem tó bá ráyà ti débẹ̀ ayalbarka ni ala ń wá ayẹ kan wallahi pé pẹ̀tọ́ ọ̀hún wà albarka ń bẹ̀ ilé yìí àkọ́kọ́ ní kó jẹ́ gidi àfún ọ tó bá pọ̀ bá tó wá ní àkídà ọbí òtún lọ bu yẹpẹ́ bẹ ní ti sọ bá gbolẹ̀ ń bẹ èyí fara bá gbolẹ̀ ń bì kankan àyàfi kàá báyìí èyàn kọ́ bí kọ́kọ́ nígbà àbí kankan àyàfi kaba ní ìmọ̀ jẹ́pọ̀ sí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ká sẹ́ẹ̀sì wa ká sẹ́ẹ̀sì wa ká jìnà sí wa nǹkan báyìí bákan nínú àwọn ẹbọ táwọn èèyàn tó máa ń ṣe mo ti mẹ́nu balẹ̀ kan níwọ̀nba òun náà ni ẹbọ à ń lọ bí sáré subhanallah ẹ àwọn èèyàn ń fi òkú dì sí àwọn mùsùlùmí ọlọ́run kó ṣàánú wa kọ́lọ́run kó ṣàánú wa àwọn èèyàn ń fi òkú dì sí àwọn èèyàn ń fi òkú dì sí tẹ́yìn bá lọ kú bẹ́ẹ̀ wàláyé rí rí àjẹnú ọlọ́run bá wọ. ẹnu ọ̀nà àbọ̀lù mi mà yẹ́ dẹ̀wò mi dúró nílẹ̀ ìmọ̀lá yẹ́ tẹ̀jíbù lẹ́ mọ̀lá yẹ́ tẹ̀jíbù lẹ́wù ilẹ̀ yẹ́ omi kìyàmù sí wàhùn àn ìbàdàtì ìhìn gọ̀fìlún. ọlọ́run ní ẹnì ẹni kọ́kọ́ sọnù ọkàn gbọ́kọ̀ láti wájú òun sì ń fẹ́ ìkàlẹ̀ fókúta wọn ní kọ́sánú ẹ̀ ọkàn wọ́n ni ọlọ́dún sáré ọmọ bẹ̀ sáré ọ̀ntọ̀ kan bẹ̀ ọkàn wọ́n ni òun orí ọ òkúta òun orí ọ. mọ́lá ìsàjú bìlà ìláyà omi kìyàmọ̀ ọlọ́run kárí kìyàmọ̀ ọlọ́run òde òní dọ́lóhùn wọ́n ń máa ní àìbá àdáṣe him gọ́ọ̀fì lónìí subhanallah obìnrin àgbọn tó lóyún subhanallah pẹ́pẹ́ ọlọ́run ló gbọ́n ọ ní ọmọ ẹlòmíín ń dààmú tí wọ́n wá káàkiri tó rí ọlọ́run wá tún bùn wọ́n tán ìwọ́ wá lọ́n wá pín ní ọwọ́ ń so pé lájẹ̀nú kan mọ́ kò síbẹ̀ àjẹ̀nú wò sí jẹ́kọ̀ mọ́ lóyún gbà tó fi lóyún ẹ̀ kí yàn ronú jẹun tó bá ìpínlẹ̀ tó mú pín yàn lọ tó fẹ́ fi dé mọ́ ikùn tó bá lọ gbọ́n ní kùn kọ́ sọ pé ewu tún dé pé kí mùsùlùmí má fa àdánwò fún ara rẹ̀ kí mùsùlùmí má fa àdánwò fún ara rẹ̀ so àwọn ìsọ ọlọ́run bá ń bẹ àwọn àtúkàrọ̀ níbi ń bẹ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn nǹkan gbọ́ gẹ́tì islam muslim ní mo lè sọ ìrìnàlẹ́ mi pé ọmọ yóò tẹ̀mọ̀ àgbà islam muslim àníṣẹ́ àwa ti rí pé wàláì mo tọ́ka mo sàhí nǹkan pé ó ní àlàáfíà tó múnamúnà ni àwọn àtúkàrọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam ṣètánì ní ń dẹ́rù bọ́ ṣètánì ní ń dẹ́rù bọ́ ọbọ̀lọ́ ayé arúgbó ṣètánì lọ́wọ́ kọ́ wá padà sí bíi tẹ̀wọ̀ sí bíi ìjọ́kẹ̀lẹ̀ yẹn máa ń bẹ̀rẹ̀ mùsùlùmí máa ń tẹ̀lé náà rẹ̀ ní ó ní kú wàlọ́ ìlànà bí ìgbàkọ̀ oníṣọ́ tó bá ti ní pé tọ́tọ́ lọ́wọ́ bá lọ fẹ́ ṣe kọ̀kọ̀ oníṣọ́ idá ń bẹ lóòótọ́ ẹlòmíràn pé àwọn eléyìí ọmọ ayé ni idá ń bẹ ó wà bẹ́ẹ̀ àní Muhammad sallallahu alaihi wasallam ó jàlàyé rẹ̀ fún wa nínú àkídà ahlu sunna wal jamaa òun náà ni pé mùsùlùmí bọ̀lọ̀ gbà yí pé idá ń فلي يندلون بني فلي يندلون وما تلون زبا طبع وما تفلي شياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر يعلمون الناس السحر وانقوا يعني إذا وما أنزل من ملقين بابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر يبقي نعي ملك المادة كده كده إنه عيا يا أمر يبقي أنا أنت إذاني kúfùrù bẹ̀rù pé ẹbọ ni ogun pẹ̀lú ọlọ́run ọba ni ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba iṣẹ́ ayé iṣẹ́ ayé pẹ̀lú ọlọ́run ọba ni. ọlọ́wà ń sọ ọlọ́run bẹ́ẹ̀ pé wa ma hum bidarrina min ahadin illa bi idhnillah gbogbo àwọn àṣàṣì wọn à lè sábú kankan bẹ́ẹ̀ nìkan illa bi idhnillah àyàfi ìyọ̀nù ọlọ́run ọba pẹ̀lú ìyọ̀nù ọlọ́run ọba ni mùsùlùmí wàá padà síbi àwọn ìtọ́lọ́run ọba fún wa ní àwọn àṣìbáàbù subhanallah. problem tó lómi tó máa wọ ní pé lẹ́lòmí ẹlòmí yóò mọ̀ sọ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lásán yóò ìran kan kí ní ìran kan bẹ́ẹ̀ ìran kan tí ó jẹ́ ìsọ̀rọ̀ ọba fóun yẹ òun sin lọ́wọ́ ọba lòun ni òun sin lọ́wọ́ lòun la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu al-hamdu wa lahu kullu shay'in qadir ó lọ́wọ́ ní yìí wáyé mẹ́tù kọ̀ lọ síbẹ̀ yìí wáyé mẹ́tù la ilaha illallah tó ní yìí wáyé mẹ́tù nínú ọlọ́bẹ̀ la ilaha illallah muhammadur rasulullah ọlọ́bẹ̀ gbogbo àwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ tó máa lè mọ̀ ní ni pé dìde tánà yìí bá ní ká ṣe gẹ́gẹ́ àti ń ṣe ọlọ́ọ̀dì tánà yìí bá ní ká ṣe gẹ́gẹ́ àti ń ṣe nǹkan míì tí wọ́n àfà kan wá fún wa òun yóò jọ wá lójú eléyìí tó mọ̀ jọ dídá dídá rọ̀ wá lọ́rùn ẹgbọ́dọ̀ tún rọ̀ wá lọ́rùn ẹ̀dàkùn mí àbá ṣe bídíà bọ́lọ̀ bá pàrọ̀ dáná Muhammad sallallahu alaihi kìámọ̀ ibi odò àlẹ́yìn wọn ti lé ibi haud táwọn pẹ́ táwọn ń ka eh, iná àti iná kankan alfaru alkarufaru yẹn odò yẹn ibẹ̀ wọn ti lé àwọn mọ̀láìkò lè pé eléyà ah, oníbídíà ni ó ti dọ́là dálẹ̀ mí àbá sì tún sẹ́gbọ́n náà kò ní rẹ́ni kankan tó ń lọ innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah ọlọ́run náà ọmọ àwa unar ìtú bí tí mo jẹ́ ìbùsẹ́rí sí wẹ́n ẹniyẹn òun náà ní iná ọlọ́ni wàmá lè vọ́ọ̀lì mìíràn mí ànsọ̀ ọlọ́ni kò sẹ́ni kankan tí ó ràn án ẹlẹ́bọ àvọ́ọ̀lì mìíràn bẹ̀ ń ẹlẹ́bọ ọlọ́ni kò kí sálábò sínú ni ọlọ́ni ẹni tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tí ń sorú pọ̀ ọlọ́run ọba òun náà ń lọ subhanahu àwọn ọkùnrin náà ọlọ́kùnrin sàfà náà a òun wọ̀lọ́ọ̀lì ní àtún máa lọ sí rẹ́rẹ́ fóbìnrin ní yíyí dáyà nínú ọmọdọ́ náà kò sí ń dáwẹ̀ tó ìranù gbá ni kò sí ìtọ́jú kó wà erigun ni tí ni pé ọlọ́run wà máa lè bọ́ọ̀lì mìíràn mí àǹsọ̀ ẹni tí bá ń jẹ́ ẹlẹ́bọ ẹni tí ń sọ orúkọ ọlọ́run ẹni tí ń gbé ẹ̀tọ́ ní máa ń dá wàhálà lẹ̀ láwùjọ. ẹwà ní Muhammad sallallahu alayhi wa sallam mà tó gbé dáwà rẹ̀ dé tó sọ pé kúlù la ilaha illallah tuflihun ẹ sọ pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ ìjọsìn àyàfi Allah wọ́n wò bẹ́ẹ̀ òsínú pé ọ wà sọ gbogbo àwọn òsáwà yìí ọ wà sọ dẹ́ ọ̀kan ni àwọn kìíní yìí a máa ń lò wọn a máa ń pè wọn wọ́n sì máa ń pẹ́lú nínú sọ pé àwọn pàrọ̀ àtàrà bọ́lọ́dà bàbá wa àwọn kìíní kọta bọ́lọ́dà bàbá wa àwọn kọta ìjà bọ́lọ́dà bàbá wa àwọn níka ìjọba bọ́lọ́dà ìdán ni àdúrà náà Muhammad ká padà síbi àkàwà náà Muhammad lẹ́lọ́ lọ́sùn wọn pé hàn àwọn ní ká fi gbogbo ẹlẹ́ làwọn náà wọ́n ń jọ́rin pé àwọn ní ká fi gbogbo àwọn ìsàílẹ̀ àwọn ní ká fi gbogbo àwọn ìsàílẹ̀ àdúrà sọ pé sọ pé láàrin ìlàlá ẹsẹ̀ ilẹ̀ ńlá síbi tó fàjà náà nìyẹn láàrin àwọn tó lọ́wọ́ náà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó lọ́wọ́ wọn sí nínú pé wallahi alazim dáwà alùsùnà wal jamaa kò sí nǹkan kan tó fẹ́ ṣe bí pé ó fẹ́ díkà sinimá wọn bá ọlọ́ni illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa hunafa ọlọ́run ní ma umiru wọn àpá omi èèyàn láti kankan illa liya'budu Allaha kó o sin náà ọba mukhlisina lahu ad-din kó o jẹ́ pé ẹ̀sìn tó fẹ́ ṣe kó o ṣàfọ̀mọ́ rẹ̀ fọ́nà ọba mùsùlùmí tó bá jẹ́ pé mùsùlùmí náà fẹ́ sin náà ọba ìntí ọlọ́run fi sínú ìsìlámù ti tó láti fi sin náà ọba bó ọ̀bọ̀ pẹ̀lú míì ọ̀bọ̀lọ̀ wá ìsọ́gbò míì ọ̀bọ̀lọ̀ wá ìrànlọ́wọ́ ẹlòmíì ní ìrànlọ́wọ́ tọ́mọ èèyàn ò lè fún ọ àyàfọ́ ọlọ́run ọba látòjúwe ní sí ìyẹn wá ìrànlọ́wọ́ pé mo ń wá iṣẹ́ síbì kan àhà mo wá ra àwọn kan tẹ́ pé wọ́n jẹ́ tí mo mọ̀ ní pẹ́jọ́ ojúlùmọ̀ rẹ̀ mo lọ bá wọn pé ẹkùnrin àṣìṣì mi tòkì mi ò sì bọ́ sí òṣìṣẹ́ tó burú bẹ́ẹ̀ bọ́ sọ́bọ̀júwe ní sí nítorí pé àwọn ènìyàn ò lè ṣe fún mi ìrànlọ́wọ́ tó pé wọn ò lè ṣe fún mi ọlọ́ kí máa máa fún kí máa máa wẹ́wù wọ̀nyẹn lọ́wọ́ yẹn lórí èèyàn ẹ̀bùn ló máa jẹ́ pẹ̀lú ọlọ́wọ́n ọba àbí kí máa ké ẹgbàmí ẹgbàmí ẹgbàmí àwọn aláṣọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrọ̀ ọlọ́wọ́n ọba gangan lá máa sìn ọ̀rọ̀ láti ti máa wáyàn lọ́wọ́ so lórí pé n tó ní sọ pẹ̀lú ìsìáánà àbí ìsẹ̀gọ́fà wọ̀lọ́ ìtẹ́yìn bá ń lọ ṣe tó pẹ̀lú mi ẹ̀bùn pẹ̀lú ọlọ́wọ́n ọba lápòjúwe nìsín ẹni tí ò sí níyà yìí tí ẹni tó pọ̀ sí kòtò wá ń pè é tó kọ́ yọ̀ òun kòtò sẹ́kọ́ yọ̀ pẹ̀lú kòtò

ẹni tí o bá ti fi ń yà yín kó máa pé ẹni tí o sí ibi tí o lè gbọ́ tí o lè ràn lọ́wọ́ kókó sànù rẹ kọ́ lọ́ ọ yọ mi wàhálà yóò máa jẹ ẹ̀bọ̀kọ̀ lọ́nà ọba tẹ́lẹ̀ ìjọba tó wá wà lọ́dọ̀ ọ̀rẹ́ yà yín náà ó tún wọ́n jẹ́ ẹni tí o lágbára ló ti kú lápòjúwe ọ̀hún tó máa ń pè kó sànù rẹ kó yọ mi wàhálà eléyìí náà máa jẹ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó pé ó sì lè ṣèrànà lọ́wọ́ yẹn fún ọ ọlọ́ọ̀yì kò sí pọ́blẹ́mù mi léyìí kò sí yíyà yín ó ti kú ó ń pè é kí lè yẹ ẹgbọ́n pẹ̀lú ọmọ ọba tó ní pé mùsùlùmí àbọ̀lọ̀ sọ ẹ̀sìn wa ká sọ ẹ̀sìn wa ká sọ ẹ̀sìn wa tó ní pé ọlọ́mọ sọ́nà tààlà yóò béèrè léyìí lè yóò béèrè àwa tí ọlọ́run ní ká máa já àfa láwùjọ tá à ń ṣe wáàsí tá à ń ṣe wáàsí níta bọ̀lọ̀ lọ́ọ́ dì mẹ́rù wa ní àbá tí máa ń ṣe wáàsí tí ọba ti ta òyìnbí fáwọn ènìyàn tí kan sọ̀rọ̀ kí n lásán ìwé fún o lọ́dọ̀ ọlọ́run ọba náà ni pé ẹni tó sponsor program wa tòní yìí òun náà ni alhaji ahmed saro labiba wọ́n ní màmá àwọn alhaji arọ́bíyàtú àjílé ọlọ́run kó bá wa kẹ́ wọn àti gbogbo àwọn òkú àwọn yányán àti gbogbo kùsùnmí allahumma qfi laha warhamha ọmọ yàrá tí ń bá sọ̀rọ̀ táwọ̀ òun náà ni ibn islam abu sofiya sáàrì imam saudi al-asari sábà pé a lè pèsè ẹ̀yìn ètò 081 four four six eight two seven nine five tàbá ní ìbéèrè asalaamualeykum tó lọ́wọ́ kí a